بسم الله الرحمن الرحيم ألم نشرح لك صدرك Have we not opened your breast for you, O Muhammad Rasulullah sallallahu alaihi wa sallam? Ǹjẹ́ àwo ti ṣí ìpayà rẹ fún ẹ, ìgbésí ayé rẹ fún ẹ bí? Wa wadanna anka wisrak and removed from your body. Àti pé àwa ti gbé ẹrù wúwo, ẹrù tó wúwo, àwa ti gbé kúrò fún ọ. Unless he alẹ́sí a sarak which way down your back èyí tí ó wọ̀ ọ́ lọ́rùn wàhálà fàánà lákàrí sekrak and raise high your fame a sì ti gbé ìrántí orúkọ rẹ ga fún ọ fàínàmà usri yusra so fairly with the hardship there is relief dájúdájú lẹ́yìn ìnira ìrọ̀rùn ń ìrọ̀rùn ló kàn ìnàmálẹ́wù sèrè yusra fairly wèrè hardship there is relief dájúdájú lẹ́yìn ìnira ìrọ̀rùn bẹ́sẹ̀ fàyíṣà afárá táǹfà sábù so when you have finished then stand up for our last worship and perform salat àní tó o bá ti ṣe tán sẹ́ẹ̀ tó bá ti bù ṣe kó gbìyànjú kó kírun fún ọlọ́run ọba subhana wa ta'ala kó ṣe kí ni o kó gbìyànjú ìyànjú kí wàá lọ́lọ́run sọ ọlọ́run ni wá ilaha rabbuka fagabu and to your lord alone turn all your intentions and hopes and your invocations ó túmọ̀ sí wípé nítorí nítorí náà ìgbìyànjú ọlọ́run sọ nítorí náà ṣe ojú kòkòrò lọ sí ọ̀dọ̀ olúwa rẹ subhanahu wa ta'ala